ẹ̀sìn onímọ̀ fáwọn èèyàn ní tíra náà wẹ̀lẹ̀ ẹ̀sìn àpò èèyàn ṣe lò ó. sẹ́ni kankan wá di tẹ̀lé lánàá Nabi sallallahu alaihi wasallam ọ̀rẹ́ rẹ̀ fún un hakima wà ní bí ó ní ọ̀jọ̀gbọ́n òbíbi rẹ̀ fún un hakima láàbùmá. ìpọ́dárì mọ̀tábà àbíyí ní sunnah rasulillah bó wá ti tẹ̀lé lánàá ní ìdílé ìgbà tó alaihi إذا ينبغي ويجب علينا جميعا أن نشكر الله أن جعلنا wise people. Ọjọ́ lọ́wọ́ àwọn ọmọ ìmáyé, ọlọ́mọ ayé ló ṣe wọ́n. wọ́n gbọ́ ọlọ́gbọ̀n yín láta yìí wọ́n ti sọ̀rọ̀ wá ìṣọ̀lá kọ́lá ó nà ọlọ́run bá payín láti ẹ̀kẹ́ pa màálù ọlọ́run kọ́lá tẹ́tẹ́ sí ìlú náà kọ́lú àtẹ́tẹ́ sí ìlú náà húgbọ́ tó wà mú wá sí ìlú kọ́lá àrùn ìbí láyé án àkúrú nàìjà yìí ìṣèṣe sí èmi ní ìrìjà bí ọlọ́run fi tó máa tẹ́wá bá ní ibi pé mò ń pa ماذا قال ماذا قال يوسف عليه الصلاة والسلام قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه <laughs> إن ما يا هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون tẹ́ẹ̀rán ti tẹ́ ṣe fún Yusuf nǹkan tí wọ́n sọ ní pé kọlu ọlọ́mọdá kọlu àìlèyè kọlu ya ayyuhal azim masana wa ahlana dúró wa ji'na bíbidọ́ àti musjatin fa'ofi lana alkai wata saddaka alaina inna allaha yajzi mutasaddiqina qala ó ti dàrú wọn lójú tẹ́lẹ̀ Yusuf ti dàrú wọn lójú tẹ́lẹ̀ gbàtọ́ mú àbúrò rẹ̀ gbọ́dọ̀ kọ́lá hal alimtum ma fa'altum bi Yusuf wa akhihi if antum jahilun nígbà tí ẹ̀ ń wúwa pé ìfẹ́ inú yín borí ìfẹ́ ọlọ́run ọba mọ́lẹ̀ lọ́kàn yín à nígbà wọn máa ń ṣe irú Yusuf à yóò dé ajẹ́rú Yusuf. ọlọ́run ti ìtọ́lọ́run bó ṣe náà ní ẹ̀ṣẹ̀ gbogbo nǹkan táwọn náà máa ń ròyìn pé ayé ti wá bákan بل أنتم بشر ممن خلق أنت خير قال أنا خير منه إداني هو وقالوا تشوز باشي داو سو لمن قد دا المهم يبقى قائم من الأرض تنسيب شيطان أنا يا عزيز شيطان وتيكم ما نالو كوبا كيف قاس الشيطان أن النار أفضل من أفضل من nínú pí kéèkà kọ́ irú gbóná ti rí kéyàsì náà torí pé a mọ̀ ó lè paná iná òsèré jọ́mọ̀ àsáàsù dọ̀lálà àlìkìsá àfilkìyà kìyàsì ọ̀rọ̀ bí wọn bá ti gbé kalẹ̀ àsáàsù dọ̀lálà náà tọ́mọ yẹn bá yẹra rẹ̀ bíi pé òun ò nídìí ọlọ́run ó ti ṣiṣẹ́ náà torí pé kò ṣeé ṣe fún ọ láti bẹ láì sí pé ọlọ́run bá fẹ́ kó bẹ. àìmọ̀yẹ́ ibi yusuf pe àwọn ọmọ ìyá rẹ̀ ni pé hal alimtum ma fa'altum bi yusuf wa akhihi in antum jahilun. ṣé ẹ rántí tẹ̀sí fún yusuf àtọmọ ìyá rẹ̀ in antum jahilun nígbà tẹ́ ẹ̀ dá kan wọn. qalu a innaka la anta yusuf àbí wọ́n ní sùn wọ́n ń zòrò ilà máa kọ̀ láwùrù hàzà kẹrì kọ́lá àná Yusuf wà hàzà kọ́dí wọ́n nà lọ́ọ̀rọ̀ àlẹ́yà ibi tẹ́ òkú àníbẹ̀ yẹn àti bíbẹ̀. Tìbí ta sọ fún yíjọ́ yẹn ni pé ìmírọ̀ àìsù àhàdà àtàrà kọ́kọ́bá والشمس والقمر يريتهم لي شا... يعني ساجدين mo rí ìràwọ̀ mọ́kànlá òṣùpá oòrùn rẹ́ẹ̀kì ní ìtàgìrì tó ń borí kalẹ̀ mú. àwọn ẹgbẹ́ rẹ̀ ní ìrírí ti jẹ́ ọ̀rọ̀ wà gbọ́ yìí àwa mọ́kànlá òsì kàwájú bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọmọ náà wọn ò sì gbà lẹ́rọ̀. so òun ló fi tọ́kí yusuf sọ fún wọn lórí àga ọlá nígbà tó lọ́wọ́ bá parí sá pé هل علمتم ما فعلتم بيوسف واخيه اذ انتم جاهلون كما تنتسفون عن بطاقه الدين ẹmọ ń tó àwọn èèyàn ẹni àà wọ́n pè wọ́n pè yẹn wọ́n náà dáhùn tí ẹgbẹ́ rẹ̀ rí èyàn tó wọ́n wọ́ra rẹ̀ pé èèyàn lèmi náà wọ́n ni à ẹ lọ́rọ̀ tẹ́yìn bá wọlé gbẹ̀tẹ̀ èèyàn ní ẹ̀mẹ́ wọ́n tẹ́yìn bá tuntun wò. <laughs> ìgbà wà wò náà èèyàn ní ẹnu àwọn èèyàn bá wò dáadáa critically well èèyàn náà sì ní ẹnu ti bá yẹ̀yẹ̀. قال أئنك لأنت يوسف أول يوسف قال أنا يوسف وهذا قد من الله عليه قد من الله علينا لا قد من الله علينا àmì tó lè jùmẹ́ ni tó ìnáwó man yattaqi wa yasbir fa inna Allaha la yudhi'u ajra al-muhsinin tí yẹn bá bẹ̀rẹ̀ ọlọ́run tó ń fi sùúrù àà ìlú jèrè so for every condition tí àwọn náà wà Ọ́ídà yẹn tí yẹn fi máa ń ṣoríire láyé èèyàn tẹ́kọ̀ọ́ lè ló tẹ̀lé ṣoríire ọ̀nà ìnáwó ọmọ yẹn tẹ́sí ọ̀yẹ́ sílé ìnáwó ọ̀hún àbí ẹrú. إن الله لا يضيع أجر المحسنين إنه من يتقي ويصبر التقوى والصبر إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين سوريا جاء الجهم أي مكان أسير في إمام كما قال علي بن أبي طالب قال كفى بالعلم شرفا أتيمني إيه ayé lè dẹ̀ ìyàwó mọ́lá yóò sí mọ́ ẹ̀sìn ìsọ̀nímọ̀ pé wọ́n sọ pé àwa onímọ̀ sọ pé káfà bìlẹ̀ ìlú sharafan ayé dẹ̀ ìyàwó mọ́lá yóò sí àbí àwọn ará èkó kò ṣe kí ni o kò kọ́kọ́ <laughs> àwọn kọ́kọ́ ṣùgbọ́n wọ̀yẹ́ fúnraṣọ ìdánútura ilé yìí tọ́ba ní ah, àwọn kọ́líbùlì ilmi majidi yìí á ah, majidi tọ́ba tó fi sheikh sorúkọ ẹ̀ tó fi fadilatu fadilatu ah, àwọn ènìyàn lóòrò òsì mọ̀ láwọn ní ìdè tó báyìí. Ali ibn Abdul ni káfà bil ilmi sharafan ó tó ìmọ̀ ní yìí an yad'iyahu man la yadri. Ẹn tí sọ ní mímọ̀ ó wù ó náà kápẹ́ òun náà bẹ́ẹ̀. Wa yafrahu idha nusba ilayhi. Tọ́ba pẹ̀lú mímọ̀ yóò tún wá olóòtú wá ẹni àwọn ah, àgbà táwọn lè kí ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ọgbọ́n jídàn ọkọ̀ ní kankan kò mọ̀ kọ́kọ́. oníwàkáfà bíjáàlì zaman ó tó èébú fún àìmọ̀kan ányà tàbárò anínú mọ́núwà jáàlì ẹni tí aláìmọ̀kan tó wá sọ pé aláìmọ̀kan ni yóò sì mọ̀ bí rú pé wọ́n kà <laughs> kìí ṣe hókùn kọ́bàrù wọ́n ń sọ bẹ́ẹ̀ ṣe jẹ́ jù wọ́n sọ pé gẹ́gẹ́ bí àwọn aláìmọ̀kan ẹ̀yìn aláìmọ̀kan ṣe mọ́ sọ pé <laughs> sínú aláìmọ̀kan ẹtí ò lè ka fátíà ní ìsìn aláìmọ̀kan ni sọ́fà lálá fà at least nínú ẹ̀sìn ọlọ́run ní Islam gbogbo kò sẹ́ni kankan ní ìjọ lè ka fátíà náà irú pé tí ò ní lanu kankankan o òun náà mọ kankankan o ṣùgbọ́n kò mọ kọ́kọ́ ẹni tí ò lè dá fátíà kà tó rọ́pò ìfọ́ àti hà láì sọmọdé ó ti dọmọdé gan báwọn. iná kẹ́bi rọ́bì láàyè ilmi ma'al sugara iná sọ̀rọ̀ ma'al ilmi ma'al kubari iná sọ̀rọ̀ ma'al ilmi iná sọ̀rọ̀ làhùn ilmi ma'al kubari. إن الكبير بلا بلا بلا علم مع السجر ẹ̀rí àgbàlagbà tí ò bá nímọ̀ ohun àtọmọdé kan mọ́ tún máa lè tẹ́ ìyàn àgbàlagbà tí ò nímọ̀ ohun àtọmọdé ẹgbẹ́ ni wọ́n ṣùgbọ́n iná kọ̀bí ọ̀rọ̀ láhùn ilmù máa kùbà ṣùgbọ́n ọmọ kékeré tó bá nímọ̀ ohun àtàgbàlagbà ẹgbẹ́ ni wọ́n Wallahi òdodo ni àárín àwọn àgbàlagbà ní ìmọ̀jú kò sí torípó nímọ̀ àwọn Ibn Abbas radiyallahu anhuma wọ́n kéré wọ́n sì wọ́n jókòó pẹ̀lú àwọn ṣùgbọ́n àwọn kibaru sahaba débi pé wọ́n lórúkọ tó ọmọ nìkan wọlé àwọn àfa àwọn àgbà àfa àwọn àgbà sàbí fún àwọn ọgbà ah, ilé ìpẹ̀lú àwọn ni ah ìnáwó العلم إذا طلعهم في سورة البقرة يقول وزاده عليكم وزاده كما قال إن الله قد إن الله قد وزاده بسطا في العلم والجسم زاده إن كم يجزيه وما في زيادة láyé jọ́ bí ó bá ìjọba ìjọba ìjọba ìjọba الله نعم gbàjọba tán wọn pa bàbá rẹ wọ́n gbàjọba bàbá rẹ̀ ó wá ń gbọ́nà ẹrú kiri lọ́jọ́ ẹnìkan kà pé ah, ọmọ ta ni wọ́n lè ní ọba <laughs> ọba àlùwọ́ ọba ń bẹ̀rẹ̀ ìjọba bàbá mi wọ́n gbà wà ní wà ní sí náà ni bẹ́ẹ̀ ìgbè ọkùn sílẹ̀ sí wàá bẹ́ẹ̀ ó sì kọ́ lẹ́tà sáwọn àrùn ẹ̀rọ mi lọ́wọ́ wọn láwọn oníran lọ́wọ́ àwọn kọ̀ọ̀rọ̀ ìṣòro àràn wọn lọ́wọ́ yà tó bá wá borí o gbà tó wá borí táwọn ará wọn yẹn lọ bá nínú sàwọn ní àwọn kan sọ pé òmọyẹ bí nàbí sọlùtì náà ló kọrin fún ó ní ilé kálímà táyìn ń wà تلك المكارم لا قبال من لبن شيدا بماء فصار بعض أبوالا أحيرو أدتني عندي أدتني أصطني أجابوا بان إذا قلت الجري أنا أعيد بي تلك المكارم لا قبال من لبن شيدا بماء لا قبال من لبن إيسي ورا كما بيقال الشيبا بماء كما تقول lú ní èdè Yorùbá tó bá ṣíbà wọn wàrà tí wọ́n ti lú ẹmọ̀ kan tó fún mi sí bá ti lú yóò ti sàn ṣíbà bí máa ń fàfọ́rọ̀ bá àbúwàlà tẹ́ẹ̀bà mọ́tẹ́rìn àtẹ́tọ̀ lórí àríwára ẹmọ̀ pé àwọn ọlá kan ipò kan wà tó ń bàbá rẹ̀ kú ó ní mọ̀ ní bàbá rẹ̀ àmọ́ ohun tó ń jẹ́ òun kọ́kọ́ ò prepare gbogbo ọ̀nà ni wọ́n rẹ̀ fi decorate agbóyàn lórí ẹ̀kọ́ kò ní tìkì ẹ̀ torí pé kò sí mọ̀ òun làfà ń sọ pé tẹ́lẹ̀ ń kárí máa kàárí mọ̀ kò bá náà ní ńlá bá ní ẹ kọ́. Tilkal makarimu la tuba na min labani. Ẹ bá ń ka kùbá ní ẹni kùbá nù. Tilkal makarimu la tuba na min labani. Tilkal makarimu la tuba ركبان من لبن في بعد ماء فطار بعد أبوالا بعد أبوالا في بعد ماء فطار Tìkàl makari mù láàkú bá nà mí lábàmí. Tìkàl makari mù láàkú bá nà mí lábàmí. Sí bá bí máa ń fàtọ́rọ̀ bá àdù abúwálá. فصار بعد أبواب شباب ما فصار wọ́n máa ń kọ́ fún ẹni tó bá borí nígbà tí òun ò ní pìlẹ̀ òní bàbá kan tó sọ pé bàbá mi kánà ábì kádà òní kúntù kádà kúntù kádà anábìnú man la yóò rọ̀ fa ọ̀rọ̀ mọ́lá yorùbá náà ní ìlànà في باب ما انفطر بعد أبوالا في باب ما انفطر بعد أبوالا Ẹnití ó bá jẹ́ pé nínú gbogbo àwọn sọ àwọn èèyàn jọ, a ní àfáà nílẹ̀ Yorùbá nìyẹn, ilẹ̀ Yorùbá ìyẹn wọ́n sa àwọn èèyàn jọ tó ti lọ Jamiu Islamiyya rí láti 1950, wọ́n wá ní ó wà nù 1 to 10. تلك المكارم لا يبان مثلها في باب ماء فطار بعد أبوالا في باب ماء فطار ìyọ̀nì kọ́kọ́ a ní ilẹ̀ yorùbá nìkan ẹni tó lágàárí níjókòó kọ́ àwọn èèyàn ní mọ́sáàsì ànábì wọ́n ti fàfà Ìdálí máa kàrà nínú láàkún bá náà mẹ́rin lábàáyé, ṣí ń bá lè máa ẹ̀fà fọ́rọ̀ bá àjò àjò àyà, ìbá lè máa ẹ̀fà fọ́rọ̀ àjò àjò àyà. A ní àfàlẹ̀ Yorùbá, ẹni tí ó jí one of the greatest publishing house ní ilé ayé yìí wọ́n fún gbogbo iṣẹ́ táwọn èèyàn bá ṣe ìwọ máa tún bá tún yẹ̀ wò yìí sábà. tí n sáré máa tààrí mọ̀lá ìlúbá nìyẹn láàyè tí ó bá lè máa ẹ̀fà lọ́rọ̀ báyìí abẹ́wálá ìlúbá lè máa ẹ̀fà lọ́rọ̀ báyìí abẹ́wálá. a ní inú tó jẹ́ wípé nígbà tí òun tún parí wọn ní ah ìwọ tún mọ bá a kọ́ àwọn ọmọ lárúbáwá nínú jáde àtàlẹ́yà èrò kárí máa kárí mọ̀lá òru bá mọ̀ mi láàyè kí bá lè máa ń pàpọ̀ bá àlù abẹ́wálá kí bá lè máa ń pàpọ̀ ẹni tó bá ní àwọn àyíṣẹ́ rẹ̀ wá jókòó sórí àgàfẹ̀yẹ́ ní ìrìnàjò ogun ó kúrò sí mọ̀nà ilkali makari mọ̀lá kùbánu ní labari ìyún mímọ̀ oníjẹkádì yẹn yẹn sí bá bí máa ń fàfọ́rọ̀ abúwálá kọwàá báwọn èèyàn láti ìta pé pàdé látú sheikh mudir sani alhamdulillah ilkali makari mọ̀lá kùbánu ní labari sí bá بما انتصر بعد أدواها في بعد ما انتصر إذا الشباب يقول طريق مقيم رحمه الله هذا الكتاب مدارسة معرفة الرب ومعرفة الأب نفسه هي مولانا بارك هي سمارة هذا الكتاب عظيم والله èèyàn fẹ́ mọ ọlọ́run wa bí sèfà ti hí sùhánà bọ̀dà rẹ̀ nǹkan ń jẹ́ wà ní pé ọlọ́run ọba kàṣáàṣẹ̀ ọlọ́run ọba kàṣọ́ọ̀bẹ̀ ẹ̀wọ̀n pé nínú àsọ́gbùrù àmì sífà ọlọ́run ọba àmọ̀já rẹ̀ sàhẹ́ àgbàtọ̀ ibùn kọ́yì ti hádà kìtà kọ́lá sọ́gbùrù ní sífà tìlà ìmáda kọ́lá rasúlù àwọn sọ pé ọlọ́run ọba mímọ̀ ọlọ́run ọba pé anáwó ṣáàkìrà tí ìfẹ́yẹ fún ọlọ́run ṣáàkìrà gbogbo tó jẹ́ pọ̀ náà náà ló fún yà ní àbá tún lò sí ibi tọ́lọ́run ọba fẹ́ yíṣàn tó pẹ́ tó yàn ó ah, ah, ah, tẹ̀yìn àlẹ́ mú ọdún kí ló dé tó fi jẹ́ wípé ọlọ́run náà ló mú ọdún ọlọ́mí ọmọ tábà aléhì bí ẹtúùbù ẹgbẹ́ wọn bọ̀bà foríjì àforíjì wọn ọ̀dọ̀ tí ẹni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وزورجي إبليس هو sọ pé أنا خير منه وزورجي هو tún wá bẹ́ẹ̀ kọ́lébà ní nǹkan sọ fáwà ó sì ṣe ní wà ẹ̀ fẹ́ kó mọ̀nà náà ìrọ́dà tó ń ṣẹlẹ̀ ìyẹ̀ tó. Kọ́lá máa mọ̀ náà kan tó yẹ kó wọn náà <laughs> fẹ́rẹ̀ mari amar fẹ́rẹ̀ mari mabiyar لاتصاله ب لماذا بضمير الرفع يعني المتحركة علامة رفعه الرفع أتيليو ẹnìkan ló sọ yàn mọ́kànlẹ̀ ọ̀ a sọ kó jẹ́ mabni fi mahalli rafa'i ismil fa'il àbí bọ̀tí bá fẹ́ yọ́nbẹ̀ ní ṣe ọlọ́run ọba jẹ́ kí Iblis mọ̀ pé ana lẹ́bi amara tí ó mọ̀ pé ìwọ̀n pàṣẹ if amara tó. Ó pọ̀ nù bọ́lá ọ̀sẹ̀ mọ́ bá wa sọ̀rọ̀ if omirta kú ti bá àlẹ́ kún sí. Bí kọ́lá wọn bá Iblis sọ̀rọ̀ bẹ́ẹ̀, ìwọ̀n títí nígbà tí wọ́n pa ẹ́ láti ìkú ti bá àlẹ́ kún sí kí ni kọ́lá wọn kú ti bá. Yípo túbà. ماذا قال آنفا للنظر أولئك الذين طبع الله بقلوبهم واتبعوا tọ́lọ́wọ́n bá ti di يوم èèyàn yóò gbogbo ibi tífẹ̀ ń bá fún àyàn lọ torí pé nǹkan yẹn ti di wàhálì àyà dẹ̀lí èrè rẹ̀ ní àyà wùláyé kàlẹ́rì náà fọ́bà àlọ́hùn tó kùnú. a yóò hàn sí ọ̀pọ̀ ibi tí mo lọ ìtòsọ́nà rẹ̀ ṣé mo lárí mi. Ah. ẹni tí ò wá gbọ́n tó yàn ní ọ̀rọ̀ sí àtẹ̀yìn. ìfẹ́ mi yóò sọ pé ah, kàkà tó wá jẹ́ ọ̀dùn máa mú àwọn ọ̀dẹ̀ ẹ̀mí ìdẹ̀ أولئك الذين طبع الله في قلوبهم واتبعوا أهواءهم ṣùgbọ́n kí ló tẹ̀lé wọ̀lẹ̀lẹ́ náà ṣẹ́dẹ̀wò ẹ̀rọ àwọn táwọn ọmọ náà ṣẹ́dẹ̀wò búdẹ̀wò àtàwọn tàbọ̀wò ìmọ̀nà tí wọ́n ní dúró jù náà ṣe wáyé ibi tí ẹ̀ṣẹ̀ wa bá mọ láàpọ̀ yìí obìnrin yẹn nígbà ń sọ yìí ẹ̀mí ní ìgbóyè gan-an lè màzílẹ̀ ti kọjú kódà yóò gbóyè ju mo ṣe sọ. ṣe anáwó ha kánà ó yẹ kí bọ̀ ìfọ̀lẹ̀. màkì yìí ni màá kò ní nǹkan kan tí ń dá lọ́kàn pé ah, wàá mọ̀ ọ́ tó ṣe lé o ti kéré ní ìṣẹ̀ṣẹ̀ o ti kéré. kì í ṣe ń tọ́lọ̀ wọlé ti fẹ́ dà ọmọ zálíkà lọ́lọ́ ìyá azeem tọ́lọ̀ ń ṣiṣẹ́ dà wípé ẹ̀ṣẹ̀ máa rí lára ẹ̀ṣẹ̀ máa rí lára ya ọlọ́run jẹ́ wọ́n bẹ́ẹ̀ níbẹ̀ ẹ̀mọ́ láìláì ẹ mọ̀ sẹ́yìn owó ẹ̀ṣẹ̀ mi pé á ah, máa fi ṣe pọ́ọ̀lù pọ́ọ̀lù mọ́ láti ṣe bẹ́ẹ̀ ẹnìkan mo rí fídíò kan pé ẹnìkan pa ìyá rẹ̀ torí pé ìyá rẹ̀ jẹ́ ojúbẹ̀rẹ̀ kan hàràlà ẹ wo ibi tí ẹ wo ibi tí ọkùnrin ti dídí ìyá obìnrin. أم أم كيف كيف تقول أم وأي امرئ ساوت بأم حليلة ولا وليس هنا ولا عاش إلا في الشقاء وهواه أرى أم فخر لا تمل عيادتي وملت سليمة مضجعي ومكاني فأي امرئ سوت بأمي عليلة ولا عاش إلا في الشقاء وهوات مذكر وين يفواري أرى أم صفر لا تمل عيادتي وملت سليمان مضجعي ومكاني فأي امرئ سوى بأمي عليلة فلا عاش إلا في الشقاء وهوان فلا عاش إلا تلك وهوى wọ́n ní àwọn ọmọ sọ́kùnrin látàmánú ìyá àdàbí wọ́n ní ẹni yìí wọ́n àjẹwò rẹ̀ wọ́n fẹ́ ara wọn já síri ọ́ni dalẹ̀ ṣáǹtì ọmọrí léyà sí àwọn adìẹ rẹ̀ ní ọ̀hún ẹ̀rọ ní ìfẹ́ adìẹ rẹ̀ ní ìfẹ́ ó ní yẹ́ yìí you very good friend ó wá rẹ̀. Tí wọ́n fún mi ṣe kò sí fẹ́ẹ̀ rí táwọn èèyàn rí, wàláyà ìsún I love you, I can swim in the sky, you are very good like a bird, you are flying like a ship, I love you like, gbogbo náà sẹ́ǹsì yẹn. Irọ́ burúkú, irọ́. Thank <laughs> ọkùnrin sì tutù gan ẹ̀rí tó wá ti gbọ́ léyẹ̀ ní mẹ̀dúlà blagata ráì lórí ìsì pásọ̀dẹ̀ ń pè é máa tẹ́ sí yóò wọlé ó náà ti mọ̀ pé àgbọ̀ wọlé lórí ẹni tẹ́ sí tẹ́ sí yóò wọlé pé kì í tẹ́ bò lọ́pẹ́ tẹ́ yóò lọ wọ́n ó fa owó takójú rẹ̀ tó là ṣùgbọ́n ìyá èèyàn ṣiṣẹ́ ìrìnàjò lẹ́yìn tí ọlọ́run àti tànàbí ẹ̀ àtàwọn sàbí ànàbí ìyàpá inú ọ̀rọ̀ pa lórí ìfẹ́ ìyàpá èyí ni sọ́bà wọn tẹ̀lé wọn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ìwọ̀n tó ń bọ̀. والخلاف قوي تعالى إلى جمع بين الهدى والولاية وبعد الجمع بين الهدى والولاية وكان الدين والدين الرسول جاء خيرا بلغ يضله عن سبيل الله ففيه خلاف وفي ذلك خلاف قاله الجزائري أما هذا من wọ́n yóò tó ní kí ó lọ́jọ́ orí tó wá dájú ara wọn gan ma ṣá Allah kí n tó fi rẹ̀ ẹ́. jọ́nà ló wá mọ̀ pé ní táwọn òbí òun ṣe sóhun lára ìyàwó ń fẹ́ràn lára ẹ̀yìn tí obìnrin kan ní phd soda masha allah fi jamal hakimatun masha allah ibnatul malik تزوجت برجل يتكفف على الناس جاهل ليس فيه شيء من الدنيا ولا في الاخره òbí nìkan ló lè bí ọmọ òbí títọ̀ kọmọ ẹ lè wà ọmọ rẹ̀ ọmọ ẹlò yóò ní ìwù jùlọ yóò sì máa fẹ́ nu gbé ẹni náà ní wọn bí ọmọ tiẹ̀ pé àwọn ah, ìwà ṣe dáadáa àwọn ìwà ọlá yóò dẹwà ṣe dáadáa àti ìwà ṣe pé kìíní gan ọlá ẹni náà ní ọmọ tiẹ̀ ó sì ṣe ìsirẹ́lì lọ́kàn rẹ̀ náà ó sì máa sọ pé wọ́n náà ṣe ẹ̀ wọ́n sì sọ ṣe ìfẹ́ tó tọ́ sí òní òní pẹ̀lú ah, ó lè máa wù tó bá tún ṣe dáadáa sí o bọ́tí ọba ṣe dáadáa náà ìfẹ́ báàkì ó sì wà lọ́kàn rẹ̀ sí àyàdì ìfẹ́ tó gbénú ìfẹ́ sọ fọ́lọ́ wọn pé wà á ń ta àkàmù ọ̀rọ̀ ìnáwó àmọ̀nà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó dáa tó sọ yẹn ìnáwó ní àhàlì ìnáwó lẹ́yìn tàbí àhàlì ọkọ̀ ti náà fi ìgbà tó ti wọn á gbọ́ wọn bá àṣọ ilé wọn tẹ́lẹ̀ wọn náà bá nújẹ tẹ́lẹ̀ ìnáwó àmàlùn rẹ̀ sọ́lẹ̀ ẹ̀ òkú lọ́mọ yẹn láti sọ́lẹ̀ ni. máa lè sọ̀rọ̀ tàbí ẹ̀lì àìlùkà à ń tẹ̀kùn nà nà ṣẹ́yìn. ìfẹ́ tó gbé náà ní lẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ tó gbé anábì Muhammad sallallahu alayhi wa sallam tí ọmọ rẹ̀ kú ìdọ̀rọ̀ hìn tó sì gbé dúró báyìí tó sì jáwé níbẹ̀ àbí àwọn mi sọ pé ọmọ ọmọ rẹ̀ ọmọ Zainab ó sì gbé dúró báyìí ó sì jáwé níbẹ̀ Abdulrahman bin Awf ní àyẹ̀kùtù nàbí táwọn nàbí náà fún ni ó ní ha ìnà ha ìfẹ́ yìí ìnáha rahma inú ẹgbẹ́ sálọ sí òtútù náà ni àá ìnáha rahma ìkẹ́ni kò sí ẹgbọ́n rẹ̀ kú tẹ́ẹ̀fẹ́ gbèdé tẹ́ tó mú ọkàn tó bá ti di ká gbé sí kòtò gẹ́gẹ́ báyìí àá yóò mọ̀ ẹ̀rọ kan mọ̀ yóò mọ̀ ẹ̀rọ kan tó bá ti gbé sí kòtò gẹ́gẹ́ báyìí àá yóò filẹ̀ ọkùnrin wọn ló rà rẹ̀ ẹgbẹ́ rẹ̀ kan máa ń jẹrà àjí wàláì kí ní yìí mọ́ ni wọ́n parọ́ fáwọn ìyá wa wípé tọ́mọ bá yàgbẹ́ tí gbẹ̀rẹ̀ bá kán sínú oúnjẹ wọn ò gbọ́dọ̀ yọ pèsè ọmọ ní wọn sì rí ẹ̀dẹ̀ kọ́lẹ́rà aláwọn sì ń ròmú oúnjẹ láyé jọun torí ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin ní ìsìn yìí ẹ̀mí lè tàtẹ̀ ibi tàtẹ̀ lọ yẹn àyìnbójútó ọmọ táwọn ọmọ tó bí bẹ́ẹ̀ yẹ́ni jìnà lọ gbé sí kaná adàmọ̀ ojú ìsẹ̀ lọ́gbàtánà ṣarafọ́ àbúrẹ̀ ibi ìgbé kọlu orí gírísì tó wọ́n ti gbé jẹ́ ọjà sí wà ń lẹ́rí bá orí bí wá mú àwọn ọmọ ìlúwà oríra rẹ̀ bí wálídà mọ̀rọ̀bíà orí bí primary job ẹgbẹ́ Ah, mo rí ẹni tí ń sọ wọ́kọ̀ rẹ̀ pé jáwọ́ dábà fáwọn ọmọ ilọ̀ àwọn ọmọ òun obìnrin sọ̀rọ̀ bẹ́ẹ̀ obìnrin tẹ́kùn ló lọ́mọ àwọn ọmọ ẹ̀ abẹ́gbọ́ yìí àwọn ọmọ ẹ̀ obìnrin wáyídà rọ̀hímà tí wọ́n pé abẹ́ ẹ̀yẹ rẹ̀ làwọn ọmọ rẹ̀ wà tí wọ́n fi dàgbà wọ́n dàgbà yìí tí wọ́n ti tẹ̀gbẹ́ wọn yìí ti dàgbà torí ẹ̀ làwọn ọmọ náà ṣe ń dàgbà tí wọ́n ń dájú nìkan wọn ò rí wọn pẹ̀lú àánú wọn ò fẹ́ ṣe sacrifice kankan ẹ̀ ẹ́ lè rí jẹ̀lbá bubai lásọ yẹ̀wùdíyà ní òòrè yẹ̀wùdíyà ní òòrè ẹ̀ mọ̀ ọ́n lóbìnrin tó ń máa fire fún náà make billions ó lò ní ìtúnfẹ́ ìtúnfẹ́ obìnrin máa fáyà pé akóúnjẹ ní bílíọ̀nù yóò ní àwọn ọmọ yẹn wáyé fún ọ lọ sí bọ́dìn wọ́n sọ ọdún táyà rẹ̀ wọ́n sọ ọdún táyà rẹ̀ tó yẹ kó máa sálámù tí wọ́n tó máa ń dé láàárọ̀ kọ́ máa yẹ wọ́n sùn orí ẹ̀ shockingly the opposite is now the case àwọn arí bàbá tó yẹ pé àwọn ọmọdé are free to him Yeah, because stylishly yehud fẹ́ máa fi obìnrin control ayé stylishly àwọn obìnrin àwọn ọkùnrin ọmọ jọkùnrin ìṣẹ̀lẹ̀ kan jẹ mọ́ kéèdì ẹ̀rù ń bá àwọn náà àti jọkùnrin lójú àwọn ìyàwó wọn ẹ̀rù ń bá kò rẹ́dí àti sọ pé mo fẹ́ pèsè fún responsibility yes ẹ̀rù ń bá tí àwọn ìyàwó náà ló yàtọ̀ tó bá tó wáyé àtọ́ ẹ kí ọlọ́run ti náà tó ní nígbà bá wáyé wáyé òní pọ́nlé o òní pọ́nlé kankan kọ́bọ̀ gbà dọ́là ọ̀nà kan náà ní ìsúná jẹ́bi ní gbà. لأن الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا náà ìyẹn ni wà láwùjọ tó sàn pé á ah, kò wá ha làbà ìyẹn ó tún gba gbígbà kẹrọ owó ọjà yẹn kódà pẹ̀lú àpẹẹlẹ gan ní ìfún yẹn owó ọjà yẹn. sọ àwọn obìnrin ẹlùmíẹ̀ ti ronú lọ wípé à ah, ìbéyàn ni ah, orúkọ obìnrin tí wọ́n ń ṣe ṣé ògbà kan yìí ọ̀pọ̀ra wípé ẹ̀kọ́ ọ̀pọ̀ra wípé báyìí wọ́n black woman sábà. ìwé rà ní yóò máa dárúkọ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n bá kú sórí tí wọ́n àwọn olè wà jẹ́ náà. wọ́n rẹ̀ àwọn ah, role model rèé lẹ́yìn máa role model. Ah, ẹ bá kà sí àwọn sọ̀hàbíyà tó wọn kò mú kò kó dìbì wọn yóò ní ṣe àìsàn ọ̀rọ̀ jọra ní àṣán lè kóòtù ṣùgbọ́n ó wà jẹ́ náà ọlọ́run ṣàánà wa because nílé ayé wa yìí àti ṣe sùúrù pé ibi tọ́lọ̀ ń tọ́ àwa sí àwa lè mọ́ gun Lexus àwa lè mọ́ gun àti ṣe sùúrù pé mọ́mọ́ tí wọ́n ṣètò ayé yẹn náà òyìn ní fẹ́rẹ́rẹ́ ọkọ̀ àti àwọn tí wọ́n ń gbé two bedroom flat ìjọ tó bá bíi ìtàn tó ń gbé three bedroom yìí lọ́wọ́ kọ̀ rẹ̀ pé two bedroom yìí ṣù wọ́n lọ́ ní tí wọ́n ti kọ̀ yípo yẹn rí kò lè tán òfin ni pé mo rí àwọn àjàmá pẹ̀lú ìgbà ọlọ́run kò bá ṣe dáadáa fún ọ ọlọ́run kò forí kí wọ́n bí àwọn àṣìṣe wọn ọlọ́run jẹ́ wọn lè fi hàn ṣe yẹn lẹ̀ wọ́n á rí i pé ah, ah, táàbà ṣọ́ra àmọ́ ilé ayé táàbà ṣọ́ra bísí di pẹ̀lú pẹ̀lú. bọ́lá ń sọ pé látàríkà wọn na tọ́ba kan àǹfọ̀bá kọ́ ayé ni wọ́n jẹ́ òsín tọ́lọ́ ń bọ́ kún wájú ìfẹ́ ọlọ́run tábà wá sí hálùkọ́ tààrẹ́ tó wáṣọ tó fáìn jù tó wá lọ àwa náà ti wò pé a ah, máa rí ojú ọ̀nà ìsàn yìí tí ọlọ́run fún wa ṣètò wa lọ́run kì í tẹ́ ọlọ́run ànábì ti fún akọ́ ìdá tá a fi ṣoríire ó ní tí wàá ti gbé ipò ayé ẹ̀tọ́ kéré sí ní kẹ́mọ́ sọ̀rọ̀ láàrẹ̀ tí wàá ti gbé ipò àlùkìyàmà ẹ̀tọ́ ju ìlànà kẹ́mọ́ ẹ̀yẹ́ rí bẹ́ẹ̀ ti dàbí tí wàá gbé ipò ayé bí ìjà kan bá ti lẹ́jọ́ wà tó wá wú ẹ̀yìn tó wá rò pé à ah, èmi fẹ́ wo ìgbà ní ìgbéyìn náà àkọ̀rán sọ́kọ̀rọ̀ wọn sọ wípé ìgbà tí ara òun wá bẹ̀rẹ̀ sí ń jẹrà ìyá òun wá máa ń wá òun wá ló sì fi pé bọ́ọ̀ mi ṣe ń pọ̀ sí ìyàwó òun ti tọ́ sí lẹ́nu sí ẹ̀sìn lébú ló tọ́ òun náà ń pọ̀ sí nǹkan tí mo fẹ́ràn lára rẹ̀ ti kúrò bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tí mo fẹ́ràn lára rẹ̀ ó lè fún wájú ní wípé àtún lè fowó atọ́jú wọn aláì ó kéré pẹ́lómi tí ó kàtà ìdí ọlá sí ìyá rẹ̀ tí ó dẹ̀ wu aṣọ tó ń wọ̀ mo gbọ́dọ̀ ra aṣọ tó ṣe déédéé báyìí fún ọmọ mi ẹ kí nǹkan sá fún wọn èèyàn mélòó in fact mo gbàgbọ́ wípé ara dáadáa tọkùnrin lè ṣe kó bá ìyàwó rẹ̀ ró bóun ó ṣe dáa sáwọn òbí tó bá ní kápá. Títí dídá sóbì ẹ̀sán rẹ̀ àmà. Tóbi rẹ̀ lè rí báyìí tó lè ṣe ìtẹ̀ka. Kìí ṣe owó necessary money every time no. Torí pé ànádá ìròyìn tó yẹn. Ẹlòmíì ìyá rẹ̀ ń gbélé kan tó jẹ́ pé báwọn àgbàlagbà tí wọ́n ń gbé náà nìyẹn kò ní ìfẹ́ bóyá wọ́n ń jìyà. Yes, wọ́n wà lóko wọn. Tíyà ò jẹ wọn tí wọ́n rí ẹ lórí ìkórè. Ó dá wọn lọ́rùn jù kó lọ bí wọ́n ìwọ ló ń tàtọ́ wárọ̀ pé ilé yẹn ló fi tì wọ́n náà àwọn òyìnbí báwọn jẹ́ àbọ̀ tí wọ́n ní ìdí sọ́dọ̀ rẹ̀ làbá ní ìrẹsọ̀ sọ́lọ́ lọ́wọ́ àìsọ́lá mọ́tà àkàbọ̀dà láti fi ìfún àbáràkì wọ́n lè rẹ̀ olùsọ́ kárpọ̀tò nìyẹn wọ́n lè rí ẹ

àwọn ọ̀nà lọ́nà ìlú ó ṣẹlẹ̀ títà náà àwọn sáráfíwá ní àfá àmì Bukhari ẹ̀nà ọ̀lá Muhammadu Bashir Adékejì wọn ó nítorí màmá òun ìjọpọ̀ ìṣẹ̀rẹ̀ ṣà ó ní ìmọ̀jọ̀ àwọn tó ṣẹ̀rẹ̀ ṣà lọ ìgbọ́lọ̀ ọ̀nà wọn pẹ̀ ó ní ìmọ̀jọ àwọn tó ṣe rẹ̀ yàrá ọlọ́run wọn pẹ̀ àkọ́kọ́ ni kí yẹn kọ́kọ́ kọ̀nsídà ọlọ́run kan ọlọ́run ọba ní ní tó kọ̀nsídà gbogbo kí yẹn bá wọ́n kọ̀nsídà ọlọ́run tó ọba ṣùgbọ́n náà la fẹ́ fi jọ́ǹdì fún òun náà ní tó mọ̀ ìdíjà kì í ṣe ìbára ẹni sọ tó mo mọ́ náà bàjẹ́ mo tún rí tiwa lójú oorun gan olùsàlàyé ẹ̀ fún mi. yes ó ní kí ni àṣàhí níbi ìrọ́gbù haitu wọ́n ni a tí tí ó bá kiri yẹn haitu tí kí wọ́n ni wọ́n padà parí ẹ̀sẹ̀ àwọn kò fi yíò náà ti màmá tó wá ní ìyàwó òun tó bá ti wá wọlé tó wọ́n ń di tọ́fẹ́ nù tó bá síkì lọ sí tú. ọ̀tọ̀ ni pé ìtọ́mọ̀ bá sọ mílẹ̀ mi ọ̀tọ̀ ni pé mo kàn mí I just have to do it. ṣé ọgọ́tọ̀ ni méjèèjì wàlá ìmọ̀yọkọ̀ ìyàwó tẹ́ pé ìtọ́mọ̀ bá sọ mílẹ̀ mi wọ́n fi manage the situation tí kan bọ̀ sínú àwọn èèyàn. Subhanallah, àníyàn wa ò dáa débi wípé gbogbo orí lẹ́nu ẹnìkan onísúnnà ní ń pera rẹ̀ ó rẹ̀ ìyàwó rẹ̀ ìrìn sọ pé kí àwọn bá kú àpẹ́ àtẹ̀tẹ̀ gbogbo lè fẹ́ lómi o ọmọ ní tàbí lè bá ọ̀la ẹ̀ta ń Subhanallah wọ́n ní àwọn àníyàn báyìí ọ̀dà kódà kó mọ̀ ṣe dáadáa sí ọ rí ó bẹ́ẹ̀ tà kẹ́ mọ́jọ gbé jàn pẹ̀lú àníyàn báyìí. kò ní ráhùnmọ̀ fún rárá ni òní òní nìkan ká tó dínwó pé àrànlá wà lọ́sìkọ́ lọ́wọ́ bá fún mi ní obìnrin báyìí kò sí rárá fún yín so kò sí tó kàn wọ́n ju ṣáwà lọ èyí kankan tẹ̀ ṣíà ṣe òwò pé á nọ nọ nọ nọ a ní tù tó yàtọ̀ sí pa àkàn ara wa a ní sórí tó kọjá pé àkàn ń jẹ́ ẹlẹ́tọ̀ ara wa ẹ̀ ní tó ìlú kan bẹ́ẹ̀ láì fẹ́ ẹran wà ní ẹ̀rọ ìdá àìmọye àwọn tàkàlùfà àtẹ́ pé kò wá bẹ́ẹ̀ kí sì ni máa sábà fà ọláì tó ayé náà ni máa sábà fà jù ó kéré nínú èèyàn tó yẹ pé à torí pé tó ẹ̀sìn ni àbí tó bá lọ mẹ́sìn lọ́rọ̀ ètò ayé náà wọ́n kò ra góòdù fún so fákàrọ̀ sọ wípé ìyàwó òun máa ń di tọ́fẹ́ ni òun á di tó ṣe but the same òun iná ni tí wọ́n mọ́ bá wọn mọ́ òun di tọ́fẹ́ ni tí wọ́n bá fi ń bá wọn pọ̀ gbé egbò yẹn tó fọ́ ọ̀pọ̀ ìlà dáná wá bí oníyàwó wa jáde lọ́dọ̀ ọjọ́ kan wá wà níta òun wá ń gbọ́ ẹnìkan wá bí pé kéfà kánà báàlì ọkọ rẹ̀ ń kọ́ oníláháyà fàyọ̀ntàfà wọ́là màyíta fàyọ̀ntàfà wà bí kí n sàn àwọn fàyọ̀ntàfà kò sí láyé láàrin ọgbọ́n wà ní kò sì kú ká gbé sí káfírí ṣẹ̀kún ìjọ wà sán lórí ìdìkìríyà ìjọ i love you i can fly like a sheep you can draw like yíò wà sí lórí pé tó fi sọ pé àrọ ọmọ sọkùnrin látàmọ́lọ ìyá dẹ́sì wọ́n mẹ́lẹ̀ sùlẹ́mà mọ́dújà yìí wọ́n mọ́ táà mo rí pé ìyàwó torí adùn kiri ń bẹ̀. ìlà fi ṣàkọ́ wàhálà ìyẹpẹrẹ ní padà parí ayé kò lè tọ́jú ìyá yẹn ìmójútó ìyá yẹn pe my dear my love my irọ́ nípa irọ́ ni díẹ̀ ló díẹ̀ lẹ́yìn ọ̀pọ̀ ẹ̀rọ náà àwọn ọmọ mi yọ. Ṣé àtúrí ní ìkànnì tó sọ́dọ̀ bàbá ní ìrọ́ bá ti dọ́gbẹ́ rẹ̀ ni. Òbí òbí àwọn ọmọ ọkùnrin bàtà máa ń lò àti wàhálà ọ̀nẹ́rì máa àtọ̀jà nínú àbàkà. Wàhálà. سليمان أبدعي ومتاني فأي امرئ توفي حليمة فلا عجلنا في شقاوة فلا عجلنا في شقاوة Jadi anak kita mau mengambil dari Allah ẹ̀rí àlùmọ̀ mọ́jùlọ gbogbo mímọ ẹ̀tọ́ àwọn òbí ọjà àyà kanáà ló wà. Inna fi dhalika la ayatin li kulli sabbarin shakur. Ọ̀nà ẹ̀rọ. Kí lè yàn bẹ́rù nípa òbí? Kí ni òbí gbọ́dọ̀ gbọ́dọ̀? Ìbẹ̀rù ìbẹ̀rù kan. Ìbẹ̀rù kan olùdarí náà kí ni ẹ máa ń rò padà bá ṣe ìgbìmọ̀ ṣe àti ẹgbẹ́ mi. a ní nǹkan mọ́ ń kànyàn dẹ́rù mọ̀ bá tó mi lọ́sùn. kí nǹkan kànyàn dẹ́rù mọ̀ bá tó mi lọ́sùn. àmọ́jẹ ìyá ọ̀tún alẹ́ dàgbà. à tó bá fún wọ́n ọ̀kọ́ sọ̀rọ̀ ìyàwó rẹ̀ tó àwọn ọmọ. ṣe ìjọba mẹ́rẹ̀ká gbọ̀n wọ́n máa tọ́ sọ kò sọ́rí àwọn ìyàwó rẹ̀ làwọn lọ́dọ̀ ọkùn àwọn ọkùnrin máa sọ ọkùnrin látàmà nínú ìyá àdàsí wa máa sí i. Àbálà ìwé ìgbà àbùjá ìlú wa máa ká sí bá ayé pèsè báwo wá pè orí ayé ìlànà bàlá àṣà ìlà rí sàkọ́ wà wá ní bàlá àṣà ìlà rí sàkọ́ wà wá ní. láàkà ìlà tí ṣẹ̀kọ́ ìwà àwa àwa. Ìjọba gbé Ẹni yìí ó ó tutù lọ́pọ̀lọ́ ní ibi ó máa wù yá rẹ̀ lọ́dọ̀ ní kò fáyé. Ìwọ ni ń ká ìjẹ. Ọmọ mi bẹ̀rẹ̀ ní ìjọmọ. Ọmọ mi bẹ̀rẹ̀ sí. Ìwọ wà á rí ipò ní màmá. That word ṣe láìpẹ́ màmá. Ṣé ìdààmú ọ̀rọ̀ ẹ̀? Ó ní ìwé màmá. Màá mi. Tàbí ẹni tó máa ń rìn. Ṣé máa mi jẹ kò tó? Lágbọ́n tó wá lídà òbí ẹ̀dùn. Àyùwá lídà. Ó dà mú láìpẹ́ ìdìmọ̀ pé wọ́n ní wá lídà. Àti máa mi. Àwọn kan tó máa ń pe ìmáà mi. Ilé ìbáṣà ló wà. Ìmáà mi ni òwe ẹgbẹ́ ẹ̀. Ìmáà yìí ni náà ló wà. Ló tàbí fẹ́ máa jẹ mẹ́yìn ìmọ̀ ìmọ̀ olódòdó ẹ̀. Ọlọ́mọ ìlú, báyìí kẹ́kọ̀ọ́ òjò. Máa ń rí èpo ló dé ìbátan máa ń rí máa ń rí ìmọ̀ mi ẹ̀yẹ̀ yàrá nígbà wọ́n mú ọmọ obìnrin kan èmi mo pè é lọ́gbẹ̀ẹ́ kọ́mẹ̀rẹ̀. Nígbà tí mo sọ fún ìmọ̀ mi ìmọ̀ mi yẹ obìnrin nígbà pé ọmọ tí ò ní yàrá kì ìjọ rẹ̀ bá rí tó mọ̀ fún ó lẹ wọn tí ò ní àti ìdíbò ẹ̀yìn ìgbò ẹ̀yìn ni o wọn tó ní ìròyìn tó ó ti lé sí kankan tí tí adé máa ń fọ ẹ̀yìn irú àti kankan kọ́ọ̀tù wa ìgbésẹ̀ ẹ̀ máa lò àbí kọ́ọ̀tù wa ó lé sí gbogbo bẹ́ẹ̀ wọ́n náà kọ́ ó sì yẹ nìkan tó ra mọ́ bẹ́ẹ̀ lò èyí kò ẹ má bọ̀ bẹ́ẹ̀ ìyàwó ni mo ní ìgbélé ìgbélé ìgbẹ́ náà ní ọ̀rùn. Mọ̀lẹ́ mọ́tìmọ́tìmọ́ ẹ̀rí gbọ́ ogun òbí so ọ́ndà ìnàbí ìdáyé kala àyà ti kú ìfọ̀bárì ṣàkóso ó lè jẹ́ pípẹ́ tó bẹ̀rẹ̀. Ṣébi kí ni ẹ̀sìn àga títa lálẹ́ àwọn pẹ́yọ̀ tí bàbá máa ń fojú kọ́ ẹ̀ tí wọ́n wọ́n lọ ìdáhùn sí ìfọ̀mọ́ ìdájọ́ náà táwọn ẹbá bá fẹ́ bèèrè wú àwọn ọmọ pé wọ́n ni wọ́n lọ́la ló máa tó lù yẹn tí wọ́n kàn jẹ sáwọ́. ìwé tí wọ́n á pé ẹni tó yẹ kó pè pé ẹ̀jẹ̀ ọmọ náà máa tó lù ọmọ ọmọ ìsọ̀rọ̀ wọn. ọmọ ilé ọmọ táwọn ọmọ ti dàpọ̀. àìmọ́ yìí yẹ pé tó ti fẹ́ lómi fún yọ̀mẹ̀. kọ́lá ilé ìtara àtọ̀tọ̀ fífúnà tó rọ́jú lẹ́yìn. في أهله وماله في أهله وماله إن كفر جاءوا سوى سوى بهي في لكي جمال مدد كمان وضعوا يولى وانه yóò ká ọmọ rẹ̀ jọ lálẹ́ tí ìwà ti tó ń jẹ́ kí wọ́n sọ ìtàn. Ah, ìsọ̀rí ìyá nìkan yẹn ó fẹ́ gbàgbé wọn kó mọ̀ ọ̀gá. ó ní ààbò bàtà wà ní owó ní. ẹ bàbá tí wọ́n ti kọ́ orí tí wọ́n kọ́kọ́ jẹ́ àwọn tó bá ti ń gbọ́ jẹ́jẹ́ ọ̀rọ̀ tó ti kọ́ sáà rẹ̀. Wọ́n ní wọn dáná ẹgbẹ̀rún pọ̀ gbogbo ní wọ́n ti sí gẹ̀gẹ̀ lórí náà. Tọ́lá bá ti ń kí ìwádìí màmá wọn tó pa pé òun ò tún máa fẹ́ jí kan. Ẹ lọ bá bàbá yín kan tàbí ti tán ibi ìta ni wọ́n sùn sí. Ní ìdánwò yóò ti tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ṣé bí bá pààyàn sọ ibi ìyíyàn Ẹ rí ẹ̀sìn rẹ̀ wá dé mi. ebi bá pààyàn nà ebi bí yàn. ó wà fún àìsí dáhùn náà ebi bá pààyàn nílẹ̀ òkú yìí nà bẹ̀rẹ̀ bá dà rí lọ́wọ́ hàn náà. ẹ̀sìn قال الشقيق رحمه الله تعالى قال أبو الفرج قيل هذا حديث لا يحتج لا يحتج بإسناده وقد أخذه أبو الفرج وهو ابن الجوزي هو والذي قبله في كتاب الموضوعات وقال أما عبيد الله بن زعة فقال يحيى ليس بشيء وعلى بن يزيد وعلي بن يزيد متروك وقال ابن حبان عبيد الله يروي الموضوعات عن الأخبار وإذا روى عن علي بن يزيد أتى بقامان وإذا اجتمع في مسند خبر عبيد الله خبر عبيد الله بن مدوة بن بن زهر وعلي بن يزيد والقاسم بن عبد الرحمن لم يكن مسلوب ذلك الخبر إلا مما <clears throat> عملته أيديهم الله أكبر. ترى في الرجال sátò tẹ̀lé ara báyìí nínú ìsúná á wọn ara wọn nínú ìjọba kiri nǹkan náà ìgbà mi lè sọ sọlá. àdìgbò náà sọ àwọn àdìgbò tó lówó ìwà ìjọ náà àwọn olówó ẹ wọn ara wọn kì í ṣe kíkà àti báyìí sùn ló kàtọ owó ìdí ni wọn nǹkan náà ní halal wájú ní halal kí ni ìtumọ̀. فإذا سليت الصلاة فانتشر بالأرض وبدأ من فضل الله أليس هذا من فضل الله ثم حرم زينة الله التي أخرجت لعباده ìta ló sọ pé àwọn ọlá ọlọ́run ọba tó wà lórílẹ̀ kìí ṣe fáwọn onígbàgbọ́ lórí ó ní ọlọ́run ọba lára pẹ́jẹ́ pẹ́yìn lẹ́ni gbogbo dáadáa tó wà lórílẹ̀ yìí ọ̀sán pàtàkì àràmà gbọ́n kan tó sọ wà fọ́ọ̀là fọ́ọ̀rọ̀ وبمثل هذا الحديث الباب يتعلق جملة المتزهدين إذا الحديث كنا يبالو كنا يبالو أو فاتيكو وني كانت تلا تلا يعني انتو جو اللو كنا يبالو توني وكنا جانا يبالو هو يبالو جانا يقول جاء عبد الرحمن بن عوف يدخل الجنة زحفا يدخل الجنة زحفا وكان النبي fakira ìran wọn yìí jọ ní ẹ̀ka tó sọ yìí ọkọ bí àtọ láàrin ọ̀lẹ àlẹbí ìjọba wa ẹlẹ́sìn ìran burúkú àtọ̀rọ̀fọ́n ní àwọn yóò wọ ìjẹ́nìyàn záàpà owó rẹ̀ nígbà tí àtọ̀rọ̀fọ́n ní àwọn nígbà tí bá di kí ẹ lọ jẹun ìwọ bẹ wá ìjẹun àtọ̀rọ̀fọ́n ní àwọn àwọn pẹ̀lú mọ̀wọ́. أفنجعل المسلمين كان مجرمين ما لكم كيف تحكمون ويرون أن المال مانع من السبق إلى الخير wọ́n يا أخي ما ló كل lè jẹ́ nírí àfihàn àbájú ló kò lè kò lè ويقولون إذا كان ابن عوف يدخل الجنة زحفا لأجل ماله كفى ذلك في ذم المال Tábà ti gbọ́ pé àbọ̀rọ̀ ló ti náà wò ní wà lìjẹ́ náà except that yóò wọ́ wà lìjẹ́ náà ni. Ó tó kátó pé owó ìṣe tí wọ́n máa wá irọ́ ni o. Ìṣe yẹn máa wá ní owó lọ́nà àlàyé. Ó dàgbà ọmọ ìlú ní bísẹ̀lì kan ló kéré mẹ́rin. Ó lè bá ti fẹ́ ọmọ rẹ̀. Ó lè bá ti fẹ́ ọmọ rẹ̀. Ìnáwó wọlé ìjọ kan tí ó fẹ́ akẹ́kọ̀ọ́ wọlé owó máa ń sọ ìjọba nígbà tó bá fẹ́ mọ bó ti mọ lọ́sùn tó lọ́wọ́ rẹ̀ ló mọ bó ti mọ o. gbogbo àyà fún un la kí o ẹ̀gbọ́n lọ pé múlẹ̀ múlẹ̀ ń pè mí. àwọn ẹ̀mú kọ́ni kọ́ni ẹ̀yìn tà náà ń gbọ́dọ̀ kọ́ni tọ́lẹ̀ yìí náà rámùlà ìjọba owó owó. gbogbo nǹkan lẹ́yìn wọn rí àpọ́nlé ní gbogbo nǹkan yẹ́sì sọ̀tí wọ̀kúlù sí ìdìbò wọ́n á tẹ̀lé ìlà yẹ́sì àwọn yìí wọ́n ń tẹ̀lé yẹ́sì ìfàkì ìhù ìfẹ́ ìfàkì ìhù wọ̀kúlù sí ìdìbò àlùfàkì rẹ̀ dùn ní gbogbo ọ̀rọ̀ tẹ̀lé wọlé wọ́n ní ẹ̀jẹ̀ tẹ̀lé gbogbo tó bá sọ náà nìgbé ah. ẹ máa ro àwọn ìlú ẹnu àgbọ̀ ojú kò lówó ni ṣùgbọ́n usually olówó lọ́dọ̀ ẹ̀ tó wó tóbi lẹ́nu ẹ̀ olówó ẹ̀ làwọn lọ́dọ̀ ẹ̀ tó wó tóbi lẹ́nu ẹ̀ gbogbo tó bá sọ̀rọ̀ lórí láì sábà kàyé olówó sọ pé ilé ńlá gbé ní ẹ̀kọ́ ọ̀bẹ ẹ̀ lẹ́nu ìmọ̀lẹ́bí ìgbà bọ̀tẹ́ kàtàkì ìgbà olóògbé ọdún ó jẹ́ ojú kábílẹ̀ kò fún ìrìn náà. so tẹ̀sí ń lò lè ní náà ń wò pé ah, ó rà ẹ̀ pé ọ̀rọ̀ wa jọra. ó lè pè é ló dájú ní ìlú náà. ìta délẹ̀ àdúgbò àṣìṣẹ́lẹ̀ yóò dá ìjọba ìjìnlẹ̀ ìgbọ́sẹ̀ ìmọ̀lẹ́gbẹ̀rún ìmọ̀ àwọn mi. ló gbé e rẹ̀. òótọ́ lẹ́nu ọkàn mi ò lọ bẹ̀rẹ̀ o àtẹ̀wò lè gbé lọ. Olúwa bá lọ pé ẹ bọ̀ sábà sílà gidi sábà ló bá bọ̀ yẹn. Ìdè yìí mọ̀ sábà sílà. Lọ̀pínà máa ń mú àná. Ah! Ọlọ́run ti wá pé kọ̀kọ̀ lọ́yìn báyìí. Gbọ́dọ̀ òkèèrè. Àwọn ọ̀gá ìdá ìgbẹ̀yà owó máa ń kó dé ìgbìmọ̀ báyìí. Bẹ́ẹ̀ tó kà á tó bá ti kó ó mọ̀ kó dé ìgbìmọ̀ ẹ̀kọ́ ní ìdílé wọ́n ti bá kàákó wá kàákó tí kò ṣe wà lọ. Èyí kò láǹfààní àìka bá lè ṣe ilé ayé. Ọ̀gá tó ní ìpàdé ayé. Lára ẹ̀rọ ìbá fẹ́ fi ọlọ́ àríwá ọ. Wọ́n ń lẹ́yìn. Wọ́n fáadé mẹ́sìrì àkọ́ olówó wọ́n ti fẹ́ àmì ìpàdé náà mọ̀tò lọ́sẹ̀ fẹ́ ọ̀pọ̀ ní wọn bẹ̀rẹ̀ wò láwùlà ara tí ìbá ṣe dọ́là ẹ̀ dọ́là àdéhùn fún tí ìbá ṣe owó yìí lẹ́yìn àmọ́ ìdẹ̀rẹ̀ fún yẹn ti fà á. àwọn ìrírí ìbá fún wa ní ìdí ìlú sọ wá ní lẹ́yìn àmọ́ ìdẹ̀rẹ̀ fún yẹn ti fà á. ó sọ wá di akáṣe fún ọmọ lórí. ìyẹn tó tó bá ti mọ̀ fáwa tó ìyẹn wá jókòó wá owó aláàbí tó fi protect ìjọba náà jẹ. Gbogbo jọ́tà láì wá ń tọ́nu ó fẹ́ kó wọn fẹ́ ní ìtẹ̀wọ̀n ìjọ. Ó ti ṣe wàhálà ẹ bá ń bẹ̀ ẹ́. Olówó ìgbà ìjọ. Yóò ní wọn bá fún jẹ ìbọn sí wa. Because lọ́kàn rẹ̀ jẹ́ nínú ọ̀rọ̀ pé owó mi lè ní ìfẹ́. Àgbọ̀nlé tí lè ní mọ́tò.

إذا كان ابن عوف يدخل الجنة زحفا لأجل ماله كفى ذلك في ذم المال والحديث لا يصح وحاشا عبد الرحمن المشهود له بالجنة أن يمنعه ماله السبق آه إذا ضربنا عوف كان بجاري في حديث مختلف فيه حديث wípé abdulrahman bin awf aljanna lẹ́wọ́n ní هو rẹ̀ هو náà wọ́n wọ́n ròyìn pé abdulrahman náà bìí jẹ́ abdulrahman náà áwọ̀ abdulrahman náà áwọ̀ ọ̀ àwọn ilé ìjáàzà lọ́kàntà wọ́n ti kọjá bẹ́ẹ̀ kò sí ìgbéyàn lè sọ àgbà àbí màjẹ́nà ni wọ́n fi ń sìn náà wọ́n àkọlá ní ìfọwọ́ àwọn àrẹ. abdulrahman náà áwọ̀ ti jẹ́ in fact abdulrahman náà áwọ̀ anábì tuntun ní ẹ̀sẹ̀ sàn nínú àwọn òfin kan. yẹ́ẹ̀ ó lè mọ̀ pé ṣẹ̀rí àpọn kéèyàn tó lówó lé gbà mí tó bá ti rí rẹ̀ kiri dà. ó tẹ̀ mọ́ wá sí àríwí ẹ̀rọ mi náà bí aṣọ táwọn lè wọ̀ yẹ ká òfin máa ṣe ìyàwó bá wà lára wọn ìwọ máa wọ̀. ìdáyẹ ilé náà. Wọ́n ti bá ìwọ̀. Wọ́n ti ẹ̀ mọ̀ wá. Yes, Elizabeth Origoni health condition. Yes. It is the náà bá ní wẹ́ kọ̀ǹtà ní pẹ̀lú But vaccine ló ní múlá ẹ̀fẹ́. Ẹni pé owó máa wà pé àkíní owó ni But efe eni pe owo maa wa dínà. Abdulrahman bin Awo, wọ́n dínà. Ọgbọ́n. Lè ànà jámà àlùmáàlì mùbàrà kan, kíyàn ní ìyàn mubah nǹkan tó wà pàmísìlì ní wa innamal mazmum ife ò dá bẹ́ẹ̀ kàbúhù min ghairi wajhihi kí ẹ̀ máa wá owó pé gbogbo tó bá dàjà sí náà áà mùsùlùmí ìjọba ni. láà ẹ̀rọ ẹni tí wàá dúró làwọn ṣe o gbogbo lówó lówó gbogbo lówó báwọ̀ gbogbo lówó ọ̀nà náà ló ń bá yẹn gbogbo kọ́ lówó olùkọ́ tí olùkọ́ tẹ́tẹ́ olùjáde fẹ́ kúlù ò lè mọ yáwó bá tó fi ṣe gbogbo gbogbo ní wọn náà ilẹ̀ tí kò mú ní wọn. لأنك مسلم فإنت مسلم وعبد الرحمن بن عوف منزه عن عن الحالين kásọ pé àbúrò mi náà sàfẹ́ kó o jọ lásán àbí ó kó o jọ ní wájú àrọ́ mẹ́sàn-án ìṣèlú rẹ̀. وقد خلف طلحة بن عبيد الله التيمي ẹni yìí ní tó ìjọ lágbára ó lè rí kájú lọ́dọ̀ tọ́lá àbúrò ọ̀bẹ yìí la ìjẹ́ mo tó tọ́lá àbúrò ọ̀bẹ yìí la kò ní ìkàlẹ́ ló mú kúrò ìka rẹ̀ sàbá àbí sàbá tó ti la lè ka yìí sàbá àtún àwọn sàbá ó sì gbogbo yìí ní tí mo pè fáyìn ní ṣùgbọ́n àlepè ní báyò àlepè ní oṣù àlepè ní ìdù àlepè ní agbóró gbogbo wájú bàbá gbogbo ọ̀rọ̀ sàrẹ̀ òun ìdábà lórí tó ti lẹ̀ lórí yìí ìka òbílẹ̀ òbílẹ̀ náà lẹ̀ inú ṣe ìwáyà pọ̀ lẹ̀. Ojáwó bá bẹ̀rẹ̀ ó ní business ní sham ó wà ní sham ó lọ wà ten business nígbà tó ti dé ó ti jà bùbá lórí kan á ó wà sí ìyẹn kò láti ṣó o pé èmi rẹ̀ ṣe kò láti fi ipò ojú tó kọ́kọ́ dáa lórí o ó pè bẹ́ẹ̀ kò kọ́kọ́ gbàtọ́ di ọmọ owó tó pè bẹ́ẹ̀ wọn á ní ewu in fact wọ́n ní àbùbá tó lè fi gbígbó gbogbo àti bá tẹ̀lé láti ọmọ owó tó ń yẹ ọmọ àtọ́nù àrà àtọ́lá ló lọ́jọ́ náà. àdébùsọ̀lá àwọn èèyàn kan ó wà láàrin àwọn sàájú méjì láti àwọn òṣìkò ti kà wọ́n rẹ̀ lọ́wọ́ òjò tí àwọn tó wọ́n padà bẹ́ẹ̀ borí. àlẹ́bìnrin máa ń yọkún bí bọ́ọ̀lù oh, a yóò dìde táwọn eléyìí fọ́kọ́lá tọ́lù èmi àlẹ́bìnrin tó lọ́wọ́ ẹlẹ́bìnrin lọ wọ́n pa ẹ̀yìn ẹlẹ́bìnrin tó lọ́wọ́ pa ọdún mẹ́ta láì láti ṣe òpáwà ẹlẹ́mìtì náà wọ́n máa ń tóbi sí dọ́là ìgbàgbọ́lá yìí lórí semua yẹn kó mi lọ sọ ọ́nà àná. gbogbo àníjẹ anáka ń rìn àpàdà pàkọ́tàlà àhàdà àhàdà. ó pa ìlẹ́nu wọn ó ní wọn wá gún mi débi wípé àtà òsì tùfì dẹ́kẹ̀ wọ́n gún abẹ́ ìdíje náà ní wọ́n mi ìdílé gbogbo mi. tó tó bá sọ̀rọ̀ àwọn tàbí wọ́n ti ṣe ẹni tó jẹ́ wọ́n ti jagun wọ́n ní àpapọ̀ lára wọn bó ṣe ń tu wa tó fresh dia i they fresh atau jagung jagun tó ń tọ́ Mungkin saya tidak kọ́. fún iṣẹ́ kí ẹ̀ lè bí kì í lórí kò ṣe ṣe lázìm ní èyí tàbí àtòlè lázìm lázìm àwọn ṣíà àwọn àbá máa bú àbáwọ̀ bìnrin àwọn ọ̀bá máa bú tọ́lá tó ń gbé ìlà ìwọ̀n ní gbogbo ọ̀nà bọ̀dọ̀ tó ń fún ọ̀njà kàlífà wọ́n bú fún ọ̀njà kọ́ńtàlá ìbúlọ̀ Bọ́lá ò rẹ̀ lọ torí kó lè jọ ṣe bísẹ̀sì. Wọ́n bá rí ìjọ dìmú. Bọ̀dàbó ti lè yí lá orí pé ní ní òsì tì ìdẹ̀rẹ̀. Wọ́n gún ní wọ́n gún gbogbo tán pátápátá. Wọ́n gún gbogbo tán wọ́n sì gún mi lábẹ́. Èso ní ìdáná. Ẹnì fún wa la ń gún. Gbogbo mọ́tò àbí lè yọ̀ lọ́lọ́. Bẹ́ẹ̀ni fún wa la ń gún yẹn tọ́lọ́ ẹni pé kò lè lánàá dúró lè kọ́ lọ́wọ́ bínú pẹ̀lú ṣàkóso bíbí náà ó lè mọ̀ ẹni pé kò lè dú kọ́ lọ́wọ́ bínú ẹni pé kò lè dú kọ́ lọ́wọ́ bínú pẹ̀lú ṣàkóso bíbí náà rọ́ọ̀dì ẹ̀rọ Abu Muhammad. هو عن من تعب ما بيسعي في عدد táwọn bá gbé gbogbo ìlú látàkà kẹ́ńtà bí kò ní ẹtì ìlú mẹ́ta kan mẹ́ta. Nígbàlá. Amúlélá àgbàlá àbímọ. Àlùfáà ṣọ̀gá. Ẹ̀rọ mi. Ẹ̀yà. Èyí ò mọ pé ìgbà yà á. بارك الله له بارك عليه بارك لوالديه وجعله الله مبارك له جميعا ومن يرحمه مولانا عبد المعاد بارك الله له بارك عليه وجعله الله مبارك يوم الجمعة يا رمضان إذا مواظب وعيدا فيوجد له مباركون إن بإذن الله بإذن الله فيوجد له أئمة في الإسلام بإذن الله خاصو قولي لي يا ما اثنان سلام كنت وطلحه بن عبيد الله طلحه بن الله رضي الله عنه yẹn jagun ní lẹ́nu yẹn. Ní orí ẹ̀ ni wọ́n sọ pé hmm, àwọn sáájú ẹni wà tó jẹ́ pé ẹ̀yìn ọ̀kan lanu ẹ̀ kàn sọ̀rọ̀ wọn bá kan tó náà bá fi tẹ̀ wọn hàn yẹn ká tó bẹ̀rẹ̀ àgbàkan jagun tán. Èyí sọ pé olùkọ́ ah, ah, ah, ìwà ìjẹ́ náà ló máa ń sọ̀rọ̀ ìjẹ́kù ní ìlú ìjẹ́ náà. Ṣé bá ń sọ̀rọ̀ aláṣọmọ ọlọ́run? Ṣé ìdí nìyẹn tí kẹ́ ẹ̀rọ ti wọ́n tó gbọ́ kan wà? Olówó ni wọ́n o. Ẹ̀gbọ́n bá ti sọ̀rọ̀ olówó ni wọ́n ẹgbẹ́ ẹ̀kú ká. Àgbàdo náà ti jáwó ẹgbẹ́ olówó tó jókòó sẹ́yìn o. Ìyẹ̀já òkú kalẹ̀ sẹ́yìn lọ rárá o. Olówó ni wọ́n o ti jáwó ẹgbẹ́ ọlọ́run. Ibi tí wọ́n fún ọ ní àyè tó pọ̀ cap ló ń máa rẹ̀ tí àwọn sọ pé wọ́n ní kò lọ níbi ogun tàbí olùwàlà ẹ̀mí eighteen ni wọ́n tún ní ogun wọ́n wọ̀ wáyé wọ́n wò ó tún wá lọ ní olùwàlà ẹlòmíì ọrùn rẹ̀ báyìí ti jẹ́ orí pé bàbá ń jagun lóko ní ìgbìmọ̀ kò túbọ̀ lọ́wọ́ lọ́wọ́ wọ́n gbé ìtàkọ́ta àwọn akẹ́kọ̀ọ́ wípé tó ti bá wọn yẹn jà wọ́n gbé mọ́ e ìjà rẹ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣá wá sí gàdúrà wọ́n wá gbé e kàmí sí i mọ́ ó fi kú kò ní kàmí o gbogbo àwọn àgbàdo ẹ̀ àlàfo ilé o olówó ọmọ ńlá tàbí àyàfi. wà á kọ́jọ́ ní àkọ́jọ́ mọ́tò àdébìyí gbọ́dọ̀ sọ́lọ́lá ẹ̀ka ó wà lórí òkè kan ọ̀sùn ìgbà yóò tẹ̀lé àtúntà. أبو بكر عمر عثمان علي وطلحة بن عبيدة عامل المعروف هو عليهم وبدأ الجبل يتزحزح وكيف قال عليه الصلاة والسلام عليه قلت وما عليك إلا نبي وصديق وشهداء Ah, voy a comer, ¿no? Ahora في la ya ànábì ọlọ́run kò yẹ kó mi àbẹ̀dìrì ẹ̀dọ́ ti sáyẹn láti sọ wọn. Pọ̀ṣù adá wọ́n gbọ́ àwọn yòókù ni wọ́n pa wọn sí ìlú yìí. Wọ́n pa wọn sí ìlú ọ̀rọ̀. Nígbà tó ti gbọ́ àwọn yòókù mi. Láti orí wọn lọlẹ̀, wọ́n máa fọ́n parí, Osman fọ́n parí, ah, Ali fọ́n parí, Tọ́lá tó lórí ìlà wọn parí. Wọ́n tún padà pa àwọn ẹni yìí lójoo. ojú ẹ̀sìn ọwọ́ ọba rẹ̀ lẹ́nu fún alánú fún wọn òun lórí. Ọlha Ọlha bùrù ìlà Abu Muhammad ẹ̀yìn. Olówó tí wọ́n ní wọ́n wọ́n lọ pàpọ̀ ní Akísàmà ní ẹ̀ka Hamlan ní ẹ̀dáhà. Èyí tí wọ́n lè fi wúra fún mi. Taman Salafnia kan, Salafania. Sahabat gold kira sama dia yang beli yang beli mama. Itu yang pertama tadi nanti. Itu juga kalau itu mau mereka punya mana, kan apa apa tu dia berkibar mana. Tuhan, Tuhan di dok atau jadi. Tidak tidak. Ubah roh sọ́kọ̀ ìbàtọ́lẹ̀ kan ní. ó ní gbogbogbò lẹ́yìn tó kéèyàn bá fẹ́ kú ìyẹn lẹ́kọ̀ọ́ tí wọ́n á tọ́ lógún ẹ̀ láti ìjọba bù ìjọba ti bẹ̀rẹ̀ òní. wọ́n á ní gbogbogbò yìí ẹ̀kọ́ yóò sọ àti ìbáni kọ́lé kan lè fáwọn ọ̀gbìn Nama fi ẹ̀kọ́ tó lánà kama ìlú. Báwo àwọn náà mọ̀ pé ayé ìfẹ́ tó tó tó pure ẹ̀kọ́ kan lè mọ́ ní rí àwọn tó yẹ pé òní kádàrà kẹta nínú bẹ̀rẹ̀ yẹn sọ ẹ̀ ní dáwọ̀ ìṣe wà transactional. ìṣe pé kí ni àjò ìbẹ́ń àìbẹ́ń ìdí bẹ́ẹ̀ ní ènìyàn kò láti àwọn ìdí mẹ́ta ẹ̀ hàn àtàkà àti pé sọ̀pọ̀tì sọ̀pọ̀tì yẹn sọ̀pọ̀tì yìí. ọlọ́run kí àwọn trump yẹn ti wà fún wa pé a ti wà láàrin nǹkan tí sẹ́rí àwa aláwọ̀ lẹ́yìn ìgbà tó kọ́ ọdún yìí náà. ọdún yàrá òun kò dáná àwọ̀ láàrin nǹkan tí ọlọ́run bá aláwọ̀ ní ìgbà tó kọ́ ọdún yìí. so ó ní ní ogún ẹ̀yọ́ lẹ̀ ní ìròyìn ìdílé tó máa ń gbọ̀ sí ìrìnkó òun lẹ́nu ìtúwàsí lórí ẹyọ lè bá ìlú ogun mi máa fi kọ́ nílẹ̀ báwọn ọmọ mi ní ẹni tó bá fẹ́ ìjọ láàrin ọmọ yìí. Wọ́n ní wọ́n ti gbélé bàbá rẹ̀ náà. Ọ̀mára, ọ̀rọ̀jẹ̀ wa ni. So ayé lọ́ọ̀k òní kí ẹ sí èdè òjò báyìí papọ̀ kẹ́kẹ́ fẹ́ràn ẹ̀ lórí ọlọ́run tó bàbá ńlá lọ́wọ́. Kí o lò àti transaction bàbá ńlá ìwọ ọ̀dọ́. Orí ẹ̀ tí ẹ̀ bá rí àtò fẹ́ràn yàn, ó tọ́ ìwọ mọ̀. Wọ́n gbọ́. And don't take it for granted. Wọ́n gbọ́. Wọ́n ti fẹ́ràn yàn lórí ọlọ́ ẹ̀yàn fẹ́ràn fáà ẹ̀yàn fẹ́ràn ṣe dáadáa. Láì gbọ́dọ̀ ní ìdáhùn ìgbìmọ̀. Orí kò kọ́ náà kò mọ̀ mo náà bá àlànà ìwà fífẹ́ ra àdúgbò pàǹpà nínú wa. ọ̀rọ̀ burúkú kan àtàwọn tó kiri nígbà kan pé ìdílé wa sábà máa ń yọ sí ẹ̀sùn ní pẹ́ǹtì kan sábà bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ fún kan. náà tí ó máa ń tẹ̀ tí ó máa ó bẹ̀rẹ̀ ẹni bẹ́ẹ̀ tí ó máa ń tẹ̀ ìyẹn máa wà pẹ̀lú àwọn àdúgbò pé ah, wọ́n tó bá tó ní ìdúró lọ. لتجد ان يصلح عوامل في هذا الباب وخلق الزبير هذا ايضا من الابطال زبير بن عوام